ẹni tá à fẹ́ kó kú kí là ní fẹ́ kó là fún. nǹkan tèmi rò pé a lè ṣe ni wípé ká fi ọ̀rọ̀ yìí tú alàgbà létí. kí ni mo ṣe fún ẹ. I just felt like killing you. tó ní èmi àtòun dìjọ ń lọ síbì kan lọ́la tó wọ́n pè mí níjọ́ kejì bó ti kú don't ask people for money like owó yẹn wọn bẹ tọ́jú ẹ̀ nìyẹn. Ah! properties mọ́mí nìyí so orúkọ mi ló wà ń bẹ mo sọ fún lọ́ọ̀yà kan yọ orúkọ mi kúrò ń bẹ kan forúkọ ẹ̀ sí. you just said your mom's properties. Mhm. àbí mélòó náà àwọn ọ̀rẹ́ ẹ̀yẹn ni wọ́n ń lọ tó lọ́n gbóló àwọn òbí wọn. I don't understand ni o tó fi jẹ́ pé owó tèmi ni o fẹ́ máa dànù. ẹni tó bá sọ pé òun lè jẹ́ ká jẹun yó a máa múrò ọwọ́ ẹni bẹ́ẹ̀ a máa yọ kúrò láwùjọ. tọmọkẹ́yà àgbàlẹ́ máa sọ pé ẹni tó bá sọ pé kí la máa ṣe òun la máa ń ṣe é hàn. torí o ti mọ̀ pé ohun tá a bá ṣe níkọ̀kọ̀ kedere báyìí níwájú olúwa ṣé bá sọ̀rọ̀ fẹ́ sọ mi ṣe máa bọ́ ọmọ mi ṣe máa rin ìgbésí ayé ẹ̀ fún mi. so great a treasure.